عزنا بالإسلام وأكرمنا بالقرآن الصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أتكلم الله وبعلا نجله أن ترى إكاتي يكون الصلاة ألساوى ألسفاوى أسواجوا النبي ومحمد صلى الله عليه وسلم إن شاء الله أنكم أنا بنات وأرى لي رتوى صحابة رك àmìtẹ́lá wọn bá kó sànú àwa náà àtàwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfà náà yíwa kò láyà jálẹ̀ kíyàmà eléyìí ni hútùbà kejì láti inú ọdún tuntun 1441 ní ìjọ kátúbá túláàsì ń kátúbá ọ̀nà àbáyọ kóòn gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ síwá lórílẹ̀-èdè ilẹ̀ ní kátúbá ọ̀lọ́lọ́wà ọ̀nà àbáyọ ta ní náà ní kátúbá ọ̀lọ́lọ́wà níbi ọ̀rọ̀ anábíwa Muhammad sallallahu alaihi wa sallam ọmọ ìjọba alágbára ti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ istikfar ẹ̀ máa ṣe orísìkò sí àbáyọ kóòn ewu tó ju istikfar lọ tí bá wà nú ewu kò sí ọ̀nà táàbì kó nú ewu àtàkàmà sí ìsìnkú lọ́pọ̀lọpọ̀ ó tún bá lọ́dọ̀ ọlọ́wọ́ bá ọlọ́mọdé tuntun bẹ́ẹ̀ nìkan wa ilé ní fún ìkéde nínú ọdún tuntun ìsìláàmù yìí wọ́n rọ pé àtẹ́wọ́bàtú wà àdìbàtú gbígbà náà bẹ̀rẹ̀ pẹ̀lú pé ọpẹ́ ni fún ọlọ́wọ́ ọba ọba àwọn àtúbà máa máa àbùnà dùnú bò ń kọ́ra bó tẹ̀ pọ̀ tó pọ̀ tó pọ̀ wọ́n láàyè tó máa dẹ́lọ́ ọba ọlọ́sítà tuntun lọ́wọ́ ìdá àtààbò ọ̀yọ̀yọ̀ jẹ́lò sí àtìhìm ìlànàt kọ́ra kọ́mọ báyìí nìkan kọ́ra bọ́ bọ́sí bá tán àwọn àṣìṣe wọn ọlọ́run tó wá sọ bí iṣẹ́ rí fún wọn àwọn àṣìṣe wọn ọlọ́run tó wá sọ bí iṣẹ́ rí fún wọn ní ìjẹta lágbàwẹ̀ aṣúra bí níjẹrin lágbàwẹ̀ aṣúra tásù àti aṣúra tó ẹ pé òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam lẹ́yìn náà fífi wáyé pé ọjọ́ ìrìn ọlọ́run fún Nabi Musa alaihi salatu wasallam ní ṣẹ́gun lórí Fir'aun wọ́n lọ pé gbogbo ẹ̀ṣẹ̀ láti ẹ̀ṣẹ̀ àṣẹ pẹ̀lú àwẹ̀ aṣúra ọjọ́ kan tuntun yẹn ọlọ́run pa gbogbo Musa àtàwọn ẹ̀ṣẹ̀

لعلكم تفلحون بعد جلائته و لينا النبي محمد صلى الله عليه وسلم صلاة يا أيها الناس عينيا توبوا إلى الله واستغفروه أتوبوا الله بعد ما ترى استغفار فإني أستغفر الله في يوم يتبرع يجي شلون قال صلى الله عليه وسلم وقال بني وما ترى استغفار لا أنا أقول anábìláwọn dún fúrẹ́ ẹsẹ̀ rẹ̀ jí nìyẹn ní kọ́rọ́ ẹsẹ̀ kí àbóhùn ní àtìkàlú rẹ̀ ẹjẹ́ àtúbà lọ́lọ́ọ̀bà subhanahu wa ta'ala kálíbà wà yí pé kálíbà rí rí ọlọ́ọ̀bà kálọ́ọ̀dì ẹ̀ nífẹ̀ẹ́ wa kálọ́ọ̀dì ẹ̀ máa nífẹ̀ẹ́ àwọn tó tún ní inna Allaha yuhibbu tawwabin wa yuhibbu mutatahhirin inna Allaha dájúdájú àwọn yuhibbu tawwabin kálọ́ọ̀dì nífẹ̀ẹ́ أو ما بك ما تقلق وتروح تسحب على رسول الله صلى الله عليه استغفر الله استغفر الله استغفر الله الذي لا إله إلا هو العلي القيوم وأتوب إليه وتر لا ره وتر له وتر عليه هو نور نسيوان هذا ما جمع تتو بلا بسيطة ولا بعد ìtúbà yìí káwá túbà kíákíá ni ẹlòmí máa tara ìjẹ́ máa gbọdọ̀ máa sixty years ní túbà máa ma fifty ẹ sọ fọtọ́ fọ́n gara dípò ní fifty years ẹ fọ́n gara yẹn lọ́wọ́ ẹnì kankan ilé ìlà àgbẹ̀rọ̀ waste time àtàwọn ní ahadọ̀rí ó ní ìmá tààkiri tọ́ọ̀bá ìmá túbá ìmá lọ́túbá min alamati shikawa ọ̀tọ́tù basira ó ní ìmá lọ́túbá láti máa túbá mọ́tò báyá ọ̀nà min alamati shikawa kẹrẹ tó yẹ fẹ́ sórí ìbú ni máa túbá mọ́tò báyá àtọ́tù láti fọ́lójú nú ni kíkà tó fọ́lójú nú wọ́n láti túbá kíákíá kọmọ́sánàlá kálíbà wà níbi tí ó jẹ́ pé yóò wọ̀ lọ́rùn kálíbà á mọ̀ pé ìtúbá ẹ̀rọ yẹn nìkan wa náà bá ń wà létí ìdílé tó fi dáwà wọ́n ní bisimilahi rahman rahim هو الذي جعلكم خلائف الأرض ورفع بعدكم فوق باب درجات ليبلوكم فيما أتاكم إن ربك سريع العقاب وإنه لغفور رحيم ذلك رغبا هو الذي رغب تنوي سبحانه وتعالى جعلكم خلائف الارض هنا له في ديار ولا له اما كما له لا يسلم كما كو لو كما كما ولو لو كما سقلوا الى نيسي لا كان لو كل ما كنا تدي جعلكم خلائف الخليفه يعني ما بكم فاهم ما بس ما كما كما كما جاء كما كما كما دي قال لي يدلوا ورفع بينكم فوق بعض درجات قال اراد دعوه كجوا كلو afáwọn kan lówó afáwọn kan lówó afáwọn kan nímọ̀ afáwọn kan nímọ̀ afáwọn kan lágbára afáwọn kan lágbára afáwọn kan nípò afáwọn kan nípò bẹ́ẹ̀ ni afáwọn nípò sí pé wọ́n tó wà fún nípò yẹn àbí wọ́n tó lówó yẹn àbí wọ́n tó onímọ̀ yẹn kò fi dáadó lè yẹ bìlú wa kò fi máa àtàkù láti tẹ́sì rẹ̀ wọ̀nyí láti mọ̀ bọ́wọ́ bò jẹun tó mórè àbọ̀ jẹun láì mórè lè ọlọ́run bàtà wíyẹn ìyá rẹ̀ ó yá láti jẹyàn ọlọ́mọ fìyà jẹ́ nìkan kan wa kọ́ ìyá rẹ̀ kíákíá tó bá mú yà la ilaha illallah kí wọ́n bẹ fọlọ́ mú la ilaha ọlọ́mọ mu wa sànú ọlọ́ba wa innahu la gafuru rahim ọlọ́mọ bọ̀dẹ̀ ní ọjọ́ tí máa foríjì ni ọjọ́ tí máa kiri ni tẹ́bá tún bá wọ̀ láyà lọ́wọ́ foríjì wa yóò kira mo máa rántí ìsọ́jú wa kan mo kàlẹ́ yẹn ní báńkì jọ́kẹ́ ah, ah, sí yẹn dáadáa ọ̀rọ̀ Abíọ́lá nǹkan yìí mo fẹ́ dáwọn onímì kókó ńlẹ̀ ọdún kẹta ní ọdún keje mi ò lè rí fúnra mi ọdún keje ní báyìí kí ló ṣẹlẹ̀ sí oníwọ̀lá ìdára lòún sùn lálẹ́ ìjọ náà àárọ̀ ọjọ́ kejì kọ́ lọ́ọ́ lọ́ọ́ bá bá ló bá gbẹ́sẹ̀ pẹ̀lú alájà ìmọ̀lẹ̀ gbẹ́sẹ̀ onígbòròsowó lulẹ̀ ní fọ́ six years oníwọ̀n sẹ́ni ìdè ni wọ́n fà parí ó kúrò ó fà parí kábínú ìyá ayé náà ni ọlọ́mọ mọ́ ní kọ̀ọ̀kan wa àti tó bá fẹ́ bá wa wí kùkù yàn sọ́lọ́wọ́n bá ìgbàlẹ̀ ọ̀rọ̀ sọ́ọ̀sọ̀ ọ̀gbẹ̀ mo sì tẹ̀ ibi tó mú gbẹ mọ́rin mú mọ́ láì dùnú ní sọmọ àwọn àtò àrùn gbogbo ọmọ ogun sí àti ọmọ ogun ọlọ́ọ̀bá ni kò sẹ́yìn tí ó lè lò at any given time lọ́fàá tí àgbọ̀dọ̀ sí àgbọ̀dọ̀ sí nígbè sọ́lọ́ọ̀bá ọkàn fiwálẹ̀ ó fiwálẹ̀ ní ó ọlọ́ọ̀bá lọ́sàdárẹ̀ tẹ̀wájú ọlọ́ọ̀bá ẹjẹ́ á túbọ̀ lọ́lọ́ọ̀bá ورفع باركم فوق بعض من درجات ليبلوكم فيما اتاكم ولا بارك بعض صلوات تثيني انه سريع ان ربك سريع العقاب الله بابا تجراتي يا جين وانه لغفور رحيم التوبة واجبة لأن الله أمر به الله بابا سيديه لفا تغربت ما ترافض الله قال النبي صلى الله عليه وسلم لم مسلم يا أيها الناس توبوا إلى الله أيني أسأل الله واستغفروه أي ما استقلوا استغفار فإني أتوب إلى الله في اليوم مئة مرة فلم يقنا محمد صلى الله عليه وسلم ما أتوب إلى الله بعد كذب لدينا على الشاي رواه إمام مسلم إمام مسلم نقول بعد سوا إمام الإسلام بعد سوا ما أنت شيطان أتاواني كسرة جدا يريه هذا الاستغفار كل دواء لا مسلم ما ترى الاستغفار خصوصا ìfẹ́ àwọn kàwá lórí ní yẹn máa sunkún ni yóò ní ah mo kó parọ́ bọ́mọ ènìyàn pẹ̀lú ẹ̀sẹ̀ ọwọ́ àbọ̀ gbogbo iṣẹ́ mi jẹ́ pẹ̀lú ìsìnkà ọjọ́ tí mo ṣe láti àárọ̀ tí mo gbóni kó ti báyìí kó ti báyìí kó ti báyìí kí lè tọrọ ìsìnkà ọlọ́dẹ foríjì kí ọmọ irú ẹ̀dá ọlọ́dẹ ọmọ ènìyàn yìí ọmọ ènìyàn ní mọ́tò ìsìnkà mùsùlùmí dáadáa ni ìjọba ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́wọ́ bá ń tọ́ sọ pé wàkọ́kọ́tò àtẹ̀fúrú rabbakum iná òkánà gàfàrà àní pé ẹ máa tọrọ ìsìnkà ọlọ́wọ́ bá ti máa fojú ni يرسل السماء عليكم مدرارا الله رجل إلى دا ولا البركة الله رفع مزا سلوجي ولا البركة الله بعد ويمدلكم بأموال هو تاريك وسيان الله فيلو الله فيلو وصوت صوت الله فيلو ده بتوع الاستغفار والبنين الله فيلا وما البركة جعل لكم جنات أوان كوسوي أوان كوكو يوم أسو أوان سوي ما غبي يوم ثلاثين رايس يوم أغنين وجعل لكم أنهار عمود يوم أسفر ما لكم لا ترجون لله وقارا كده سكين دي كلو باكون كلو باكون كورينا يوكرو النبي محمد صلى الله عليه وسلم إنه حديثه في إمام ترمذي بوا أن إن استطعتم أن تكثروا من الاستغفار كبالغ برات ما سبق الاستغفار لا يجيني قالوا كبالغ وسبق برات ما استغفار فافعلوا أماسي فإنه ليس شيء أنجأ من الله la ahabu ilayhi minhu torí kò sí nǹkan tí máa ń láyàn kó nu ewu lọ́dọ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ sí nǹkan tọ́lọ́ nífẹ̀ẹ́ sí ju istighfar lọ ẹ máa tẹ́lẹ̀ bá istighfar máa tẹ́lẹ̀ kó bá ń bọ̀ tó bá ń lọ tó bá ń bọ̀ mọ́ sọ̀kòlọ́ ọ̀sọ̀kòlọ́ ọ̀sọ̀kòlọ́ ọ̀sọ̀kòlọ́ pọ̀lọpọ̀ wallahi gbogbo ewu yọ lọ́wọ́ kakúrò fún wa ọlọ́run ti àjì fún wa ọlọ́run fún alówó alábàárìkà ó sọ wọn yẹn pé ogun owó tó dáa jù náà ní istighfar ìdálẹ́wọ̀ sí àwúrò yẹ gàǹkà ńlọ́mú kùlùkùdì gàǹkà ó kà fẹ́ kó wà lára ni ẹbí ẹjọ́ bá ti kòlùkú dì àbí kíníkan wọn wọ́n fi mú àgbàdo méjì jẹ ọ́fíàánù ọdún méjì tó lò láyé nù nine six five máa sí lọ́pọ̀lọpọ̀ máa sí lọ́pọ̀lọpọ̀ ọ gbádùn ayé gan ọlọ́wọ́ bá tó wá ní àmì sàfihàn rabbakum innahu kana ghaffara ọlọ́ni àníyẹ́gbẹ́ ọlọ́mọ wọn ni sàfihàn rabbakum thumma tubu ilayhi máa tó àfihàn lọ́rọ̀ ẹ̀lẹ́ tí wọ́n rọ̀bà mata'ukum mata'an rẹ̀ gbádùn ayé ní sí ara fún yín ọ̀kẹ́ yóò bẹ̀rẹ̀ àwọn ọmọ yóò lálùbáríkà ẹ máa rí wọn inú yóò máa dùn àwọn ìjọba lọ́rọ̀ bú làwọn ọba yìí dúpọ̀ àti bá ní yóò tẹ̀yí lọ́rùn ẹni máa dp ẹni máa ní diabetes gbogbo ní kẹ̀kẹ́ náà kàkiri àdúgbò yóò kó fún yín ọ̀kẹ́ yóò bẹ̀rẹ̀ ìmọ̀ tí ó kò mọ̀ ọlọ́dẹ sọlá fún yín pọ̀ ọlọ́ba bá ń bẹ̀ bá lè máa ṣe tí kí wọ́n kò ti dáwọ́lé fún ọlọ́ba báàbí ní Islam tí bá dára wí ó ní májẹ̀mú àwọn afáà wa ní májẹ̀mú méjì ló wà fún túbá ọlọ́run akọ Islam ìyẹn máa túbá nítorí ọlọ́run túbá nítorí ọlọ́run wọ́n túbá nítorí kò fẹ́ lówó lọ́wọ́ wọ́n túbá nítorí kò fẹ́ bímọ túbá nítorí ọlọ́run Islam ọlọ́run wà ọmọ yẹn ó fowó yẹn yóò fi wọ gbogbo nǹkan yẹn ọlọ́run túbá ń tẹ̀lé ọlọ́run ní túbá mùsùlùmá ó di wa ẹlẹ́ẹ̀kejì alìmọ̀tàbà ọ̀nà tẹ́lẹ̀ nígbà túbá irú àdébí irú wo túbá ní bẹ̀rẹ̀ túbá ní kò fi túbá máa ń hun àdúrà fúnra rẹ̀ má sì pariwo tàdúrà àì pariwo tàdúrà ọlọ́run ẹ̀kọ́ ọlọ́run kọ́ gbọ́ ọlọ́ọ̀bà wo ọlọ́ọ̀bà tó wà ní tẹ́ bá ń gùn kí ẹ máa ti lọ Allahu akbar Allah tẹ́ bá ń gùn kí alhamdulillah alhamdulillah lọ́wọ́ anábì ní ìgbọ́wọ́ ara àǹfó ti kùtù kára balẹ̀ ọlọ́run bá tẹ́ ń pè kéèso di ó di ara ẹni ń gbọ́ ọ̀rẹ́ ya ni àwọn paríkọ máa bọ̀ ọlọ́run bá sẹ̀mí olùkọ́rí ìbá ó súnmọ́ yín ní ìgbọ́wọ́ jẹ́ wí a máa rẹ̀ ìhúnlẹ̀ pọ́lọ́wọ́ bá ní àì pariwo pọ́lọ́wọ́ bá wọ́n bí wa ọlọ́run bá tẹ́ ń lọ káwa ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn mọ́jẹ̀bùtúmọ̀ al-iqla'u ọjà ọkọ mi tuntun wa ẹ̀tẹ̀tẹ̀ ọ̀tẹ̀wò ẹ̀tẹ̀ ọ̀rọ̀ ọ̀fẹ́ ni ọjà ọkọ mi ò ní máa tẹ̀tẹ̀ kó máa tẹ̀kọ́ tu wa ó jọ padà bí ẹ̀tẹ̀ ara ọjà ọkọ mi ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀rẹ́mi oníyàn ni ànádàmú ó kábàámà pé ah, ọlọ́mùlẹ̀ ṣèkìrín ọlọ́tánú mi ọlọ́tánú mi báyìí làdà rẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún oníyàn ni àlàázùmọ̀ ànlá ọjà ilé ó kinu kó n tàfíà ó kinu ọkà gbé mi tàfíà tẹ̀yìn mọ́tẹ̀ àbí ìsìn mọ́tẹ̀ ìsìn náà ẹlẹ́ẹ̀kẹfà oná ni alwọ́k òtútù wa kíkú tó yọ sí ọ kí màláìka màláìka kú tó dé mọ́lákùn maut tọ́wọ́ dé tó bá kí màláìka kú tó lọ́wọ́ túbá túbá ìtúbá fìràwọ́nà ó tó náà rí kúnnú omi sáà lọ́nà túbá lọ ìsúlẹ̀ àlàáyán ìsúlẹ̀ kuma pé iná láà azawajalla liyẹ́ kùbálà tọ́wọ́ abu máa lámìyù gargar ọlọ́wọ́ bá gbà tó jùlọ ìmọ̀ àgbà túbẹ̀rú bí wọ́n gbà tí kú ọ̀bá ti yọ sí i báyọ̀ sí ọjọ́ tó bá ìtúlẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó pé àwọn nǹkan ló nǹkan ló kó dáadáa fún ọlọ́pàá àwọn olórí wọn tó kó wá nàìjíríà tó kó wá nàìjíríà kò fún kóhùn tọ́lọ́gbọ́n náà bọ́tí tó bá wá wọ́n yà dá padà fún wa wọ́n yà dá padà fún wa o ìdí ìdí sẹ́yìn wọn nù báyìí ṣe bẹ́ẹ̀ àà ó ń kálukú ọlá béèrè nǹkan wa ń jọ múyà kìí àmà àjọ nínì á béèrè nǹkan wa wọ́n náà wà lọ́wọ́ nù ìjọba tí ìbá iṣẹ́ tí wọ́n tẹ́nu iṣẹ́ tí wọ́n máa pọ̀ sí ni ọlọ́ọ̀bá sùhánà wọ̀tàálà à ń bẹ̀ sẹ́gbà sí ìtàn kọ̀ọ̀kan wa ilé ni bí ẹnu fúgbà tó ní ìtàkùn tó dédé nígbà kàlẹ́sì wọn lọ́ọ̀bá alá kùránù kẹrin